bájú mẹ́ta kọ́bọ̀ tájà ti rìn mà ń jọba òwe olóògbòde júdásì ẹ wá wáyé akínrùn tán. ọba di mẹ́ta kọ́bọ̀ tájà ti rìn mà ń jọba òwe olóògbòde júdásì ẹ wá wáyé akínrùn tán. ẹni ayé yẹ kó sọ̀rọ̀ o alágbára máa ń ṣubú olóògbódà fọbàjẹ́ òwe ẹ wá wáyé àkẹrùn tán o ọba di mẹ́ta kọ́bọ̀ tájà tẹran máa ń jọba òwe olóògbódì júdásì ẹ wá wáyé àkẹrùn tán alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. káàbọ̀ mẹ́ ìje. ẹni tí yóò jẹ baálẹ̀ ó di dandan kọ́kọ́kọ́ tẹ̀lú dó. ìgbésí àkọ́kọ́ nù. a kì í joyè sáàrin ebè. àbí yóò jọba légi. bẹ́ẹ̀ lèèyàn ìjoyè sáàrin porogo. I wonder o. oyè ọba di tọrọ fún kálé nílùú ọba nǹkan ṣe. kò tí ò wá lè jẹ́. àṣà yorùbá di àtẹ̀mẹ́rẹ̀ lókè òkun ìmọ̀wọ̀ ìlú. wọ́n gbé ní sálẹ̀. díẹ̀ díẹ̀ àlàbọ̀rùn ọ̀rọ̀ ń bẹ̀wò. ó da gbádá. kékeré la pé kí ra mọ́ tẹ́lẹ̀. àfìgbà tó di ganan kù. ló yọ ìtàn. tásọ kọfà rẹ̀ mọ́la tó mọ̀ pé ògiri ti lanu. bọ̀kọ̀ àbí suná. tajà tẹran kan fira wọn jọba lókè òkun bó ṣe wù wọ́n ni. ó wà kákò sọ́run. atẹnitọ́ lẹ́jẹ̀ ọba o. àtẹ̀yàn tí ò wá láti ìdílé ọba rárá. ẹ̀jẹ̀ òwúlò ń bẹ̀ wọ́n. bọ́sà àti níṣẹ́ǹjì díẹ̀ lọ́wọ́. ọba dénú o. yóò jọba yóò gbàdé lórí. kódà yóò tún níjọ́ yìí. yóò sì gba ọba àṣẹ lọ́wọ́. bẹ́ẹ̀ ni o. àní àwọn àwọn náà máa múrò kèrè dání tí wọ́n sì máa jókòó sáàfin irọ́ kiri kábíyèsí bàbá wọ onírìṣà ọba adéyẹyẹ ní ìtàn ògúnwùsì ọ̀gájà ẹlẹ́ẹ̀kejì ikú aláṣẹ òòṣà ọláìwọlá aláàfin ọ̀yọ́ bàbá mi alówó lọ́dún bí ìyẹrẹ ọmọ àjòwò yọkọ lẹ́nu kábíkùn tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ọmọ ikú ti ń fọ̀ǹtàrún ọ̀gbọ́dọ̀ gbẹ àgbà òsè ló bàjẹ́ baálé ilé kó ilé dahoro. bàbá bolẹ̀ wà. àgbà oníwà lọ́jà kórè ọmọ tuntun wọ̀. àgbà dáadáa. ilé ló bá sì torí àgbà bàjẹ́. àgbà búkúnù. wọn á torí àìmọ̀ wá o wọn ni. lágbà òṣòwò ti ẹnu. ọba aládé lókè òkun. ee. láì wá láti ìdílé ọba. bọ́nà ti rí. ọba Canada ọba Dublin. ee. ọba Belgium ọba Georgia. àìmọye ọba. ọba Igbá ọba Àwo ọba Ìkòkò bàbá sàásù. ẹ nà. nǹkan máa ṣe nílẹ̀ yìí ojú màá rí nǹkan o. ó létí ni ọ̀fọ̀ alójú ni àbọ̀ yà wá lárọ tó fi jẹ́ pé àṣà Yorùbá ò jẹ́ nǹkan kan mọ́ lójú wa ọ̀rọ̀ ọ̀hún ti ń gbé mi lọ́kàn tipẹ́tipẹ́ bọ̀tì bọ̀tì èèyàn kì í ṣòbéèrè èèyàn kọ́kọ́ bí dòwò kó tó pọn mi mo fẹ́ kẹ́yìn bàbá mi ó kọ́kọ́ sọ̀rọ̀ ni torí ajá òde ni kì í jẹ́ káká ti lé lẹ́yìn. kó lè dúró déédéé. bàtì bàtì ibi gẹrẹjẹ là á bá gbà. afẹ́sọ̀rọ̀ bí èwe. ipa abẹ́rẹ́ lókun ọ̀tọ̀. bẹ́ẹ̀ni na. àbí kò sì ní dàgbà títí. kò fọwọ́ sọ̀yà pọ́jọ orí òun ju bàbá tó béèrè lọ́mọ lọ. ta ló wa ò sì ti sọ̀rọ̀. a jẹ́ pé bàbá ké síta kò láì torí pé ọjọ́ ti pẹ́ tí mo ti ń gbọ́ nípa rẹ̀. ó sí ìfúnkan ti ń bẹ nínú òròmọdé táwòdì ọmọ àdàbà ń pò gèrè ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́. ẹyẹlé tó mẹ́lẹ̀ ń bẹ̀. ẹyẹlé gbọ́ ọkàn ń tiiri ni. ó palangi ọ. ti tiiri tí mo wá kọ́kọ́ ń tiiri. ewo. tòdò kọ́ bẹ́ẹ̀ sì ni kì í ṣe tẹrù. ẹrùjà kọ́ ní bọ̀. musa tí Ṣàngó mi ò lè nà. bẹ́ẹ̀ni. arikọ́ ló lè sá. àbí. ọmọ ọ̀nà tí wọ́n fi ṣèpẹ̀ fólókòso àyànran náà o. ọbas in diaspora. gbogbo yín pátápátá. ẹni jẹ́ yọ̀ǹda o. ọba lórí kíni. níbo ló ti jẹ́. ọba lórí àwọn ta ni. ẹ wo ni sẹ́. ṣé lórí èbó tó gbà yín ṣe bí ẹran àwọn sì. àwọn eléyìí ò ṣe jọba bẹ́ẹ̀. àwọn èbó tí ń wò yín bí oníyà. wọ́n ń wo ibi tí ìyà jẹ lára yín. àbí náà. àwọn tí wọ́n ń wò ó pé ti sọ lẹ́nu. bẹ́ẹ̀ sàpòyàkọ́. wọ́n mọ̀ pé fàárí òfo lẹ ń ṣe. wọ́n sì mọ̀ pé àgbá òfìfo ni púpọ̀ láàrin yín ti ń dún worowóró. afẹ́fẹ́ yẹyẹ tí ò ní. kí wàá gan. ẹ mọ̀ dáhùn. kí lẹ fẹ́ gbà nínú ọba ìlú òkè òkun nínú ọba tẹ́ ẹ jẹ́. èmi náà rí. ìlànà èwo lẹ́tẹ̀lé kẹ́ tó dé adé sórí. àwọn ah, wo la fọ́ bá jẹ. ta ló ṣẹ̀tọ́ ta ló ṣètò. ifá ló mú i. ta ló sọ̀rọ̀ ọba. ìpè bí wo lẹjọ́. ààrẹ ọ̀nà kakanfò lọ́ta mi jíjàre. ajagun ńlá. ṣe lè jíjọ ni mo ní wọgbọ ẹ̀kẹ́. ee eh àjò àròrò dánimú ní ma bí ẹ̀gán wà. wọ́n fara yóò mi. ẹja àrò ní mú gbajúmọ̀ jẹ kò ló. àbí. ẹ̀rẹ̀ ni ní mú ní jẹ̀dẹ̀. ẹ ń wo. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yẹ kó káàyàn lára. ó gbà kíyèsí. Ọ̀túnba Gani Adams lọ́jà kí èmi ọmọ wípé. ó dùà. láàrin àkókò tí mo fi sùn. ẹ. Gàmbàrí ti ń sun rárá ó ti ń kìràn bàbá tó gbé mi lọ́mọ. ìyàwó ló gbé ìpèsè kọjá ṣọ́ọ̀ṣì ní ò bàjẹ́. ta lẹni náà tó gbẹ́bọ rẹ̀ kọjá oríta. Eh. ta ló dárú ẹ̀ lẹ́sẹ̀. ó fẹ́ tẹ̀sán àgbà. ta ní fìyà jọba lókè òkun. ta lẹni náà. ta lọmọ ìrankíran tó gbé adélé wọn lórí. sẹ́dílé ẹ̀fọ́bàjẹ́ ni. ta ló mú ọwọ́ ìpè bí. àìwọ́ndà o. àwọn èwo láfọ́bàjẹ́ tó sọ̀rọ̀ ọba. ìgbà wo lọ́ba gbé. ta ló fọ̀ páàsì lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọba. àbí. wọ́n bá ní ọba akínrun orí alábàáhùn oyin náà ni o. ẹnu kì í ṣe é sìn lára fọ́ọ̀kì èèmù. kí ló dé bàbá. òní tètè jèfè. ọ̀la tètè jèfè. ṣé tètè nìkan ni. ṣé tètè nìkan ni ń bẹ lọ́fìn ni. àwọn ń dá o. òní alágẹmọ kójú àrò. ọ̀la alágẹmọ kójú àrò. alágẹmọ ò gbá. kójú ọ̀bá tààrò. ṣé kò yẹ kójú ọ̀tá alágẹmọ. èmi náà wí bẹ́ẹ̀. ọkùnrin jù àlẹ́ sún. ó di wì. bójú ọ̀bá tì í ọyẹ káró hun. àbínà. kábíyèsí olúgbò lọ́gbẹ̀bọ very very controversial ọba ọba ọba ilẹ̀ yorùbá kan ṣoṣo tó lórí láyà láti máa tàpá sí orírun rẹ̀ ọba akẹrun tá ń sọ̀kò sórí àpèrè oòdùà ọ̀ǹtakù ọ̀nìrìṣà igbákejì àdìmúlà ikú aláṣẹ èkejì òrìṣà ọba adéyẹyè babátúndé ẹni ìtàn ògúnwòsì ọ̀jájá kejì ọ̀ọ̀ni tilé ifẹ̀ olórí ládéládé gbogbo kí làgbàrí olúgbó jẹ tẹ́lẹ̀ ẹ̀kọ́ kó tó má máa ṣe inú gbẹndugbẹndu sọ̀rọ̀ nírìṣà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ láàyè ọ̀tọ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́ gbọ́ èyí tí ń kọ́ wá lóminú náà ni ọbas in diaspora ọba Dublin ọba Ireland ọba Texas ọba Washington DC ọba of France ọba Belgium bí wọ́n ṣe ń fira wọn jọba ní England America ni wọ́n ń fira wọn jọba ní Yúróòpù káàkiri ọba akínrun tán sì ń dádé ọba fún wọn kí ni ipò rẹ̀ láàrin lọ́balọ́ba ó kọ aṣọ ológbó tí jẹ́ ilé aláró ta ló mọ òkòló ẹ̀ láì kí sọ̀nà rìṣà láì kí sàláàfin ọba akínrun tán gbádélé èèyàn lórí lọ́kẹ́ òkun àrífín ọ̀hún mà pọ̀ o ìkọjá yìí mà pọ̀ o àfojúdi ọ̀hún kọjá òdiwọ̀n because ọba akínrun tán kì í ṣe nọ́mbà wá márùn nínú àwọn ọba ìpínlẹ̀ Ondo nìkan ká tó wá sọ nílẹ̀ Yorùbá wa ah, ah. àbójú ọba òṣèmàwé lọ nípò ọba ni ẹ̀yin ọmọ Ondo ẹ̀gbin o mo ní sọba olóògbó pọ̀ nípò ọba bá ju bàbá wa òṣèmàwé lọ ọlọ́wọ̀ kì í ṣe ẹgbẹ́ rẹ̀ Déjì Àkúrẹ́ kì í ṣe ẹgbẹ́ rẹ̀ Sólúgbò nìkan lọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá ni àbẹ̀wò tiẹ̀ níṣẹ́ arímẹ̀ aláṣejù pẹ́rẹ́ ní tẹ́ yàgò lọ́nà kí wọ́n rí mi eh. onítọ̀hún ò sí ni ẹni ọba ní kí wọ́n kánjú màún ah. wọ́n kánjú gbàgbé olúwa ni o mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí olúgbò fi síta kì í sọ̀rọ̀ débi pé kárí ẹ̀gọ́ kọ́ a máa sọ̀rọ̀ pẹ̀lú ìgbéraga a sì máa sa gbogbo ipá rẹ̀ eh. láti tako ọ̀nẹ́rẹ́sà ìmí ọmọ tí gbàkejì àdìmúra gbà lọ́wọ́ rẹ o ìwọ́pọ̀ bá akírun tá ń bínú orí ah, ah. ó fi fìlà síbàdí gẹ́gẹ́ òun ọ̀mọ̀ pé ẹ̀gàn mọ̀ pé kò yin ọmọ dùn. yóò dùn dandan. à ń jò wọn ò ṣe é wé lẹ́jọ́. láíláí. ìjà ìlara ò tán bọ̀rọ̀. láti ìgbà tó ti ń dé ní ti ń ta kó lè fẹ̀. kí ló wá dé. àti kọ́ àtáàkì ohunkóhun tí ọ̀nà rìṣà bá sọ. ó tẹ́ni. ó sì nílé Ifẹ̀ níran bàbá òun ti kúrò. jẹ́ ń gbọ́. Yorùbá sì lọ́mọ àlè ní kọ̀dísì ta tọ̀ sílé. ọmọ àlè nú. ọmọ àlè yàn ní fọwọ́ o. èmi ṣe bí. pé kí ni ọjẹ́. gẹ́gẹ́ bí kó sì máa gbé òṣùbà kárí láìfọ̀ọ̀nì rìṣà tó múlẹ́rọ ni ó yẹ kó sa gbogbo ipá rẹ̀ láti dáàbò borí àpèrè oòdùà yíyọ tí yọ kọ̀kọ́ yọ sí wa ó ní ọ̀dàlẹ̀ ní mọ́rẹ̀mí ọ̀ọ̀nì rìṣà gbére mọ́rẹ̀mí àjànsóró kalẹ̀ nífẹ̀ẹ́ pẹ̀lú ìlara hmm. ológo gbèdì sẹ́mẹ̀rẹ̀ mọ́rẹ̀mí kalẹ̀ nílùú rẹ̀ ó ní lọ́jọ́kọ́jọ́ ìyàwó òun ni ṣe é ti rí i pé ìlara ni bẹ́tì bẹ́tì àmọ́sẹ̀. èmi àgàdá dágẹ́. ẹ́ mo wí nǹkan kan mo ń fi ọkàn bá ìrìn àjò ilẹ̀ Yorùbá lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba lẹ́yìn ẹ̀ lọ́ba akínrun tán tó lòun gangan lọ nírìṣà gbogbo èèyàn tó gbọ́ ló ṣe ní kàyéfì pèsè kì í ṣe pé ọdẹ orí ń yọ kábíyèsí olúgbò lẹ́nu bóyá bàbá forí gbálẹ̀ àbí pé ṣé kí wọ́n lọ yẹ kábíyèsí wò lẹ́rù àbí yàbá pósí kò sí ọba tó wérò ẹ̀rí nílẹ̀ Yorùbá ni ọba akínrun tán lòun lò lórí yorùbá pátápátá níbi tí mo ti rí i pé òṣùwọ̀n ọba ti kún dọ́rùn nù torí lè òní múlé kí baálé ilé ó sùn kàkà àbí ẹni tí wọ́n bá kì tí ọ̀náwó bí wọ́n bá ń bú baba ńlá baba rẹ̀ rìn ní òkè bọ́nu àìlèjà nílẹ̀ baba mi ò débẹ̀ bẹ́ẹ̀ yẹn bá lè jà ọ̀dàn iwájú ta lè baba ẹni ìgbèjẹ ni wọ́n ń bú yẹ wọ́n ń bú baba ẹ̀ ó sì lọ́jọ́ kú rẹ̀ ìpè ọjọ́ kú rẹ̀ ti pé ọ̀ ọ̀ ń yẹni. ọ̀sùn ẹ̀yìn ni. èyí tí àkàndá bá wá sọ kì í ṣàṣejù. láíláí. ẹ̀sán ìkóra ẹni níjànú ló dé sọ́ba. ọ̀sùn ẹ̀ ló kún. ọ̀ràn mi yàn làkàndá. bẹ́ẹ̀ni. aràn mi wá láti wá yanjú ọ̀rọ̀ tó déjó ni. kó o sì fọwọ́ yẹn. pé kí n gbógun ẹnu tí gbogbo èèyàn tó bá fẹ́ dógun sílẹ̀ nílẹ̀ oòdùà. káàmọ̀ yẹn nẹ́ẹ̀. àti gbogbo ọmọ àlè tó torí fi orírun Yorùbá ṣe awẹ́wà. ìwà nìrísìn tí ọba akírun tán fọbajẹ lókè ògùn. mo fẹ́ bèrè náà. lọ́fà táwọn ọmọ ìjẹbẹ̀rí tọ̀hún fi ń sunkún adé. lọ́njà kọ́ ayá. ṣé wọ́n wá láti ìdílé ọba ni. àbí. àbí àwọn èèyàn tí ń bẹ níbẹ̀ ló àwọn ń fi ọba. ìlú fẹ́mi lóye. nítorí kíni. irú àṣẹ ìwo ni ń bẹ lẹ́nu wọn. I wonder o. ọba decoration lásán ni. ọba bí gbọ́yẹ́. bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí títà bùkàṣà Yorùbá. useless ọba. torí páwọn táwọn jọ ń bá wọ́. wọ́n kàn wá ìlẹ̀kẹ̀ sọ́rùn mú ọ̀pá àṣẹ lọ́wọ́ ni. agbára jẹ agbára lọ. ìdí nìyí tá a fi gbọ́dọ̀ wá gbòó dẹ́kun fún wọn. ó gbọ́dọ̀ dópin. káwí fún wa pé tí ọ̀dà òrókọ méjì. káwí fún àṣàràn inú wọn pé kó yí aràn ṣe. kó dákẹ́ fẹ́. ká kìlọ̀ fún àṣàràn pé kó mọ̀ sọ aràn mọ́. ó náà ń gbọ́ báyìí. ẹni ọba dárin rèé tọ̀ lẹ́ ń wò jẹ láàrin wọn. àbíkuru àbígbà ó wẹ́wà lọ. èyí ìlú òkè òkun àníkànnìdí tí wọ́n fi ń fira wọn jọba sẹ́ẹ̀ wọ́n ní àṣà Yorùbá làwọn ń gbé lárugẹ àwọ̀dù lásán ti tó fún ẹni tí bá ń gbàṣà Yorùbá níyì aṣọ ilẹ̀ Yorùbá tó jíire nígbà gbogbo ó ti tó fẹ́ni tí bá ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ pẹ̀lú Yorùbá tó dá múṣẹ́ ilẹ̀ Yorùbá tó dá sáká lẹ́nu tàbí lẹ́nu ọmọ ẹni ńlá fi ògùn iṣẹ́ la ní kẹrì ṣe lókè ògùn kẹwàá fi tó lè bàbá tó bìnrin lọ́mọ ṣe kẹwàá fi dìvọ́lọ̀pù ìlú oníkálukú yín bẹ́ẹ̀ bá padà dé lájò ìgbéraga pẹ̀lú adé fèkì tẹ́ gbé sórí kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tẹ́ ẹ fi lè rówó tọ́jú ọmọ bẹ́ẹ̀ mọ̀ gbádé orí ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn agbádá ńlá pẹ̀lú ọ̀pá àṣẹ lọ́wọ́ lọ síbi iṣẹ́ ni ṣe bá rí àwọn òrígìnà ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá ṣé tẹ bá rí àwọn òríjìnà ọba tiwa nílẹ̀ yorùbá tó bá wá sókè òkun. tẹ láǹfààní àti bí. ẹ lè dọ̀bálẹ̀ pẹ̀lú adé lórí fún wọn. láíláí wọn ní dọ̀. this is total rubbish. nonsense. n tí ọ̀dà òlókọ méjì kò dá ní jẹ́. kò dá níjọ. kíákíá ẹ̀rì iṣẹ́ adé òsì jùnú. kẹ́ ẹ sọ́ọ̀bù kẹ́ bẹ́ẹ̀ sínú. kẹ́ ẹ bọ́lẹ̀ kẹ́ ìyà kó lọ́rùn. kẹ́ ẹ tọ́jú ọ̀pá àṣẹ irọ́sẹ́yìn ilẹ̀kùn. ẹ kọ́ pa diaspora o. ó tún fẹ́ bó pé. lóòótọ́ ló dáa láti ní olórí bí ẹ̀yà kan bá pọ̀ níbì kan. ẹ wọn bọ̀tì eh, àmọ́. bíi ti ká máa dájú ọba kọ́. ká máa gbẹ́bù kẹ̀mẹ́ lọ. aṣíwájú tàbí olórí ti dáa. ó dáa náà. like aṣíwájú ọba Yorùbá of Atlanta Georgia. aṣíwájú Yorùbá of Belgium. ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá of Dublin. ṣé kò dáa báwọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ lọ ń jọba òṣì. inú mi dùn nígbà tí mo gbọ́rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. bàbá mi Ajagunlá. olóyè dókítà Abíọ́dún Ìgè Àdùgbégà ní Adams. ó oòdùà. ó pe gbogbo gómìnà ilẹ̀ yorùbá pátá porongodo. pátápátá. láti dá sí ọ̀rọ̀ yìí kó tó dìjàngbọ̀n. pàápàá jùlọ gómìnà rotimi akérèdọ́lù. ó ní kí wọ́n pe ọba olóyìnbó sí àjọ tó ní ronú pàtàkì. pé ká kó ara pa akínrun tán ó ṣe jẹ́jẹ́ kó yéé fi tọ́ sọdún. ó jáwé gbé jẹ́. kí ọ̀bọ̀nrà ìra kábíyèsí ọba ológbó yéé fi tọ̀ ló bá. ó náà ń gbọ́ báyìí. ààrẹ ọ̀nà kakanfò níta bá tètè ìjíròrò pàtàkì. wọ́n ti jókòó sọ. ó lé lọ́ọ̀ọ́dúnrún ọba yorùbá tó péjú pésẹ̀ sífẹ̀. ikú bàbá yèyí aláàfin ọ̀yọ́ ràn yàn wá gẹ́gẹ́ bí àgbà. ó sọ agángan. ìpàdé àpérò ọ̀hún sì gbà wọ́n tó didi ọjọ́ mẹ́ta. àbájáde ìjíròrò ọ̀hún lè yí pé ẹnikẹ́ni lókè òkun ò tún gbọ́dọ̀ gbéra rẹ̀ mọ́ lọ́ba. wọ́n ní kó ní kálukú òrèké ọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ. inú mi nígbà tí mo gbọ́rọ̀ ẹnu olóyè Gani Adams àti ìṣẹ̀dálẹ̀ baba ńlá wa. ìgbìmọ̀ lọ́balọ́ba ní. olúgbóńdá ọwọ́ wú ni o. ó yẹ fi yẹ jẹ́. èèṣẹ́ ni ọ̀ràn láti fi èèyàn jọba. ó sì bẹ gbogbo. àti pé kò lágbára láti fi èèyàn jọba. bẹ́ẹ̀ni. ju ìlú àtìlétò tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ lọ. ààrẹ ọ̀nà kakanfò ni wọ́n ti dẹrú páńpẹ́ bẹ́ẹ̀ fọ́ba abdulrasheed. bẹ́ẹ̀ni náà. adéwálé àkànbírí. deludi first. olówó ọ̀fìwó la. kábíyèsí o. ńgbà táwọn èèyàn kan wá sáàfin rẹ̀ láti France. tí wọ́n ní kó ọba adéwálé àkànbí lòun ọ̀jẹ́ san sọ̀rọ̀ ẹ̀ sòrò òun ò ní dorí ìtàn yorùbá kodò nítòun ààrẹ ọ̀nà kakanfò lèèyàn lè déédéé jọba tí kì í bá ṣe pọ́ wá láti ìdílé ọba abẹ́kẹ́rù onítọ̀hún ó fogun gbalẹ̀ níbì kan nínú ìtàn yorùbá sì nìyí ilé ifẹ̀ ní orírun àti àmú yorùbá pátápátá orí pé ifẹ̀ ní ninety nine point nine percent yorùbá ti jáde ìṣẹ́dànà èkó if akínrun táìsì student president of Israel. ó mọ̀ tán dáadáa. we know that those who try to betray the Yoruba race. never ended well. Mm against all known laws and customs of our land. lọ́kẹ́yìn sísè. akẹrùntàn crowned three characters. Ah, ah. living abroad. who are not even known by Yoruba living at home and abroad. can you imagine. as a traditional rulers. Hey. Eh. the three chiefs. Uh-huh. have no royalty in their blood. wọn ò lẹ́jẹ̀ ọba. ẹni àkọ́kọ́ ni orí adé of Georgia. Eh. ọba Bernard Ṣọlá Akínrímisí. ẹ̀dá kò the traditional ruler of Yoruba in Liberia. Eh. ọba Ọmọbọ́lájí Ògúnkọ̀yà. ṣé bó àgbàdé wọ̀lú wa. adéèbó. mo ní ti ń gbádé ẹ̀bọ. adékadé wo nu. saheed ibrahim adufẹ́. adufẹ́. the traditional ruler of yorùbá in the republic of ireland. gbogbo ẹ̀yin táàrí ọ̀nà kakanfò dárúkọ yín ni mo mọ̀. pátápátá. ó dìgbà tá a bá tún gbọ́ pé ìpera yín lọ́ba. kẹ́ ẹ tó jẹ gbá. ká tó tú àṣírí gbogbo yín síta ní kọ̀ọ̀kan. á tó ní sọ́sọ́ rẹ̀ sọ. ọba yorùbá yorùbá níran o ah, ah. adé máa ń bẹ lórí wọn ni <laughs> gbẹdẹgbẹdẹ ìlẹ̀kẹ̀ ń bẹ lọ́rùn mo kẹrẹ pẹ̀lú ọ̀pá ẹ̀sẹ̀ ń bẹ lọ́wọ́ wọn ọba ìlú èbó wọ̀nyí kò lẹ́pọ̀jù oyè ọba wa di tajà tẹran ọba dublin ọba france ọba washington dc àṣà yorùbá ń di yẹpẹrẹ lọ yorùbá sì ń wòran àwọn ọba aládé ilẹ̀ yorùbá sì dákẹ́ òrùlé múná mm. baálé ilé sùn kàkà. Mm lápálàpá lè bẹ̀rẹ̀ tẹ́mánà. bẹ́ẹ̀ni. ẹni ó bá ní fọlọ́run kó tètè bójú tó. kó kíyèsí o. ẹ̀dẹ́ ni pé bó ìgànná bá ń là lẹ́yìn. atẹ́gùn fẹ́ẹ́rẹ́fẹ́ a máa yọ wọlé. a máa gbàgbẹ́ wọlé. gbogbo ọ̀rọ̀ táàrí ọ̀nà Kakanfò sọ lọ́mọ Yorùbá sọ. gbogbo òdu àlópanú. ọlọ́ba akírun tán lè fi wọ́n jọba nínú igbó ẹ̀. tí ò bá fẹ́ run tán. kì í ṣe gẹ́gẹ́ bí ọba ilẹ̀ Yorùbá in diaspora. àbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo lọ́gbàlọ́gbà eh. gbogbo ọlọ́gbọ́n gbogbo ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá pátá gbogbo ẹ̀yin níjòyè níjòyè gbogbo ẹ̀yin lọ́balọ́ba pátápátá gbogbo ẹ̀yin Yorùbá social cultural group ẹ̀yin agbásàga ẹ̀yin ẹgbẹ́ afẹ́nifẹ́re eh. Yorùbá Council of Elders eh. Yorùbá Unity Forum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹjẹ́ apẹnupọ̀ pàfẹ́rù ọba jìbìtì bẹ́ẹ̀ ẹ̀rín pa mi ń wọlé rẹ́rìn ọjà rí nígbà mo gbọ́ ọ̀rọ̀ dẹ̀dẹ̀rìn lẹ́nu ọ̀kan nínú òpònú Eh. tọba akẹrùn tán fi jọba lókè òkun kí n dìde bí wí. ọmọ bọ́lájí ògúnkọ̀yà lórúkọ rẹ̀ ogun ọba yorùbá ìlà ìbéèrè àná. we appeal to the federal government eh? to include diaspora traditional rulers ah. in the scheme of things so as to give them financial wherewithal eh. and moral rectitude to help the people in diaspora. Eh. radarada lẹ́nu ọlọ́kùnrin tó lómi ẹja koro ìrànwọ́ owó eh. fún àwọn ọba ìdàyàspora ẹni wọn ò fowó ọ̀hún ṣe gan stupidity nonsense ẹ̀yin náà ẹ jẹ́ ká fi yẹ̀ gbé àìmọye orílẹ̀-èdè àgbáyé ní bẹ nílẹ̀ nàìjíríà kí ló dé tí wọn máa jẹ queen of england nàìjíríà àbí donald trump of america in abuja <laughs> àbí donald trump of america in abuja mo gbé òṣùpá kárí láìfààrí ọ̀nà kankan fò ọlákìrún tán kàn ń gbógun sọ̀rọ̀ nítorí ìlara ni. a ní òmò àṣìṣe ọba adéyẹyẹ ẹni ìtògúnwòsè ní wáká gbogbo ń tọ́ọ̀nù rìṣà bá ṣe ní kọpí ẹ̀ ohun ọ̀lọ́gbọ́n àtinúdá kankan lórí ń tiẹ̀ it's just an attention seeker kó lè ba àtẹ́ kó lè ba àwọlé nínú ìtàn ìran yorùbá ni kí ló dé tó gbógun sáláàfin ọ̀yọ́ bàbá wa àbí òtí ìrìn tó lè fi bá láàfin ọ̀yọ́ jà mm-hmm. olúgbọ̀fù goland ń gbọ́ kí ni kò rẹ láàrin ìtàn ilẹ̀ yorùbá jà rí kí ni pòsíṣàn rẹ láàrin ọkùnrin lọ́balọ́ba ìdí ni pé tá a bá tó lé ní èjì kò sí nípò ọgọ́rùn-ún bóyá torí pé wọ́n ń pọ̀ lépo oníṣẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ eléyìí ni mo gbéraga. Mm -hmm kí ló fi fowó ọ̀hún ṣe sílùú tó jọba lórí rẹ̀ onílù rẹ̀ ló lépo rọ̀bì jù ìdàgbàsókè wo ló ti mú bá ugbó because ìlú tí ò tóbi rárá bí èèyàn bá lépo rọ̀bì níbẹ̀ tí kábíyèsí wọ́n sì lówó bí wọ́n ti sọ ó yẹ kí òkèké ìlú rẹ̀ ó ti kàn káàkiri ó yẹ kó ti attract àwọn àlejò ó yẹ káwọn èèyàn ó ti fẹ́ wá ṣiṣẹ́ níbẹ̀ ó yẹ kí ìlú rẹ̀ ó ti develop sí i ń dò ló ti délé ìfẹ̀gbẹ̀yìn ìwọ náà rí ilé Ifẹ̀ kó rèé fọ́jú rẹ lóúnjẹ. bàbá ti tún sọ. láàrin àsìkò díẹ̀ bíntín. kásẹ́rẹ́. tọ́ba Ògúnwùsì ti dórí àgbèrè Oòduà. ìpinnu bí àjẹ àkún. ìlọsíwájú àti ìdàgbàsókè ti dé bá ilé Ifẹ̀. Ifẹ̀ ti wẹ̀wù. kò sí tọ́ka Ògúnwùsì pẹ̀lú tẹ́nìkan kó jọ. kò bá àkáyé jọ. àgbájé lówó bàbá ẹ̀ lóògùn. ó tún kálù jọ́nà jọ. fáǹfààní mọ̀lẹ́bí wọn o. ń da àtọ àtáàkì. àtòdorí ìtànkodò. àtògbógun ti ju taláàfin Ọ̀yọ́ lọ ní. mo ṣe gbọ́ bọ̀dí fọ́sà yìí. iye àtàpọ́nlé rẹ ti tó tọba adéyẹyẹ ní ìtògówòsè. láíláì kò lè tó. máa sáré ìyà kiri. kọ gbàgbé kádàrá kọ sáré kú. ó jẹ́ bàbá. ọba kan ò ní gbójú gbáyà lókè ọya. ilẹ̀ ń yọ o. kọya ẹnu ẹ̀gbọ̀n gàlà. kọ sọ̀rọ̀ sí sọ́tánà Sókótó. ó fẹ́ kú ni. tàbí emir of Kano. ṣé ò tilẹ̀ bọ̀nú àti bàbá ẹ̀ lọ. <laughs> mélòó nínú ọba lókè ọya. nígbà àwọn aṣíwájú tiwọn lẹ́nu. àfi tí àyìn nìkan. ọ́tàkìtì ó f forí sọlẹ̀ ní ọba adéyẹyẹ ní ìtàn ògówòsì ní bàbá rẹ̀ ìdí bàbá lọ́mọ boko lọ́bẹ̀ pọ̀n àbí kò sì ní dàgbà títí kò fọwọ́ sọ̀yà pọ́jọ́ orí òun ju ti bàbá tó bí i lọ́mọ rẹ̀ ọba akínrun tán onígbéraga ọlọ́ọ̀ni chairman yorùbá obas conflict resolution committee ta ló fi ọ jẹ́ ìwọ tó lè parí ìjánu yàrá rẹ̀ ọba olówó gbó ti ń sílẹ̀kùn fólè ọba ìwo lọ́jẹ̀ nílẹ̀ Ifẹ̀ tí ò lówó ná. àbí. sọba Adésọjí Adérẹ̀mí ni. ọba gómìnà. olówó ọlọ́lá ó ní kò tó pọ̀. ó ní gómìnà àkọ́kọ́ fún Western Region. bẹ́ẹ̀ ni o. bọ́ba síjú adé olúbòsè kejì. ẹ̀bìtì kí n má péré. bàbá mi o. súnmọ́lẹ̀ súnmọ́ ẹni. òkúnmọ́ ló sàn kúnmọ́ láta. afẹ́fẹ́. èló lo nítọ́ fẹ́ fi ra ilẹ̀ Yorùbá jàre. Mm-hmm. àbí ṣó o lè ra ilé ayé ni. ó dáná sọ́ra according to ààrẹ ọ̀nà kakanfò. kí n bàbá mi wí. ọba saheed ibrahim adùfẹ́ ní ń jẹ́. adùfẹ́. ìlà ọ̀ràngún ló gbé wá ọmọ ògbóyè. ọmọ ògbóyè. ọ̀ràngún sì jẹ́ ojúlówó ọmọ ọkọ̀ Odùduwà. bẹ́ẹ̀ ni o. kò lè lọ sọ́dọ̀ ọ̀ràngún pé kó wá gbé adélé ọ̀hún lórí. láíláí. ìgbó lọ́gbà lọ. ọmọ gbọ́lò. ń gbà tọ́ mọ̀ pé bàbá wọ ọ̀ràngún kì í sọ máa lè. ọba mi ń gbẹ́bọ rẹ̀ kọjá oríta. náà ìyá ti kẹyìn. ó gbómi ìjàkáná fún gbogbo ọmọ ọkọ Yorùbá. yóò sì rí jà. gbogbo ojúlówó ọmọ kóòtù ọ̀gẹ́bẹ́. pátápátá. a sì ti ṣetán láti ba omi ìjà rẹ̀ wò. ìyóò jẹ. kọkùnrin ọ̀tà tọ̀rìn kóbìnrin ọ̀tà tọ̀rìn. ẹnìkan gbọ́dọ̀ lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. omi ó pọ̀ ju àwọn. kábíyèsí ọba ológbò ọ̀fùgbò láàrin. bọ́lọ̀ ń ọ̀bá ṣe ní lágbà a kì í gbìyànjú ṣe bí bàbá. máṣá bí àgbà. gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá ní jẹ mọ́wọ́. bàbá wọn ní ẹsẹ̀ ń pẹ́. wọ́n ní bí bàtà bá ti ń ró wálewále. irú bàtà bẹ́ẹ̀ ṣe tán tí ọ̀yà ni o. gbogbo ọba ilẹ̀ Yorùbá wá ní kí n kìyìn nílọ. wọ́n ní ẹ má sọ̀kò sílé Ifẹ̀ tí í ṣe orírun àwọn mọ́. kẹsì mọ́ tàbùkù sọ́ọ̀nì rìṣà. àrò Odùduwà tó jẹ́ baba ńlá àwọn. àjẹbẹ́ fara gbogbo. wọ́n ní kẹ́ ẹ tú bá lọ́wọ́ gbogbo ọmọ kóòtù òjébé lójú táyé. kẹ́ ẹ níta gbangba. pẹ̀lú ẹ ò ní sọmọ lọ́wọ́ yín mọ́. bí èèyàn bá wá tọpa odò tí ọ̀sẹ̀ rí padà. kí ni wá. yóò bòlúwẹ̀ rí padà ńjọ́ kan. magbódò. àjàó àrò awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. ọ̀rọ̀ ní fa wọ́n yẹ̀wé ìtàn ọba akínrun táwò láìpẹ́ rárá ta lọba kírun tán gan. bàbá tẹ́tán. níwò ní gbọ́láǹdì wà. gbọ́lọ́wà. kí làjọṣepọ̀ ògbò pẹ̀lú ilé Ifẹ̀. torí ìhun yóò. kí lọ́ọ́ pa ológbò pẹ̀lú mẹ́rìnmí pọ̀. kí làgbọ̀nrín ológbò jẹ tẹ́lẹ̀ kòkó tó ṣenú gbẹndu sọ́ọ̀nì rìṣà. ẹ kú etí pẹ̀lú ojú lọ́nà. ẹ kú etí lọ́nà. ológbò ọ̀fùgbọ́ aṣọ̀rọ̀ sọ bótò. ọba tó tẹ́. ẹnu àìmẹ́nu tí kò ọ̀ràn bá Awikonko ẹ sọ̀sìkírábù sí YouTube channel mi àkàndá ọ̀rọ̀ Awikonko ẹwà èdè Yorùbá TV àkọmọlédè eh. Yorùbá TV ìkórìtà kò yé mi ẹ dánlọ́ọ̀dù èyíkéyìí àwọn ọ̀rọ̀ mi lórí wẹ́bsáìtì mi www.akandaoroawikonko.com eh. àṣà àti èdè Yorùbá ò ní dojú délẹ̀ orílẹ̀-èdè Yorùbá yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. ajúwa ṣe